بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف المرسلين نبينا وحبيبنا محمد صلى الله عليه وسلم قائد الغر المحجلين وعلى آله وصحبه أجمعين وتابعين لهم بإنسان إلى يوم الدين أما بعد إنني أشهر رمضان إنه المتى إغدو 1438 هجرية ìṣìlérí parí oṣù ẹnẹ́wó oṣù mẹ́ẹ̀ oṣù inúlu ogúnyọ́mẹ́lá ẹfọ́dọ́ 2017 karatuwa àdébí suratul bakor akwana yini ojí aya 183 في سورة البقرة يا أيها الذين آمنوا كتب عليكم الصيام أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم كما كتب على الذين من قبلكم لعلكم تتقون نعم آية 183 في سورة البقرة آية لا يقول أن وجالجي إن يا أيها الذين آمنوا أما كما ذكر نوقع الله كتب عليكم الصيام mahali ji ko ọdúṣù jímẹ̀ kẹma kútíba alàlẹ́dínà mi kọblikun dábàlùkùnmà kọ ojí àbókèwà dọ̀gbà ọmọ la'allakun tattakun ma dálé jigidẹ́ ìṣọ̀tútù jímẹ̀ orí kí fún ẹni kí lùkọ́ ọjọ́ màdá lẹ́yìn tọ́ṣoṣo yímẹ́ kí yẹ fún ẹni tí mo kọ́ ọjọ́ ní àdúgbò wa kàkiri ilé kí wọ́n di mùsùlùmí rẹ̀ sí kí wọ́n dà pàpà rẹ̀ sí alẹ́yìí ìmúdọ̀ ṣoṣo yí rẹ̀ ní àṣẹ yí wa ẹnu alẹ́yìí channel alẹ́yìí dọ́mọ kó yá máa lòún máa fi lè gúdú bójá níbi musa màtíjà lẹ́yìí gonya níbi ìta màtí jálẹ́jì báyẹ̀ fúnjà máa níbi kì bọ̀bọ̀ ẹnẹ̀dú ẹnẹ̀dú ìhùmá màtí jálẹ́jì ohun ọjọ́ wọn máa lè jílẹ̀ ìwọ̀n múdú ìwọ̀n múdú ṣàwá ẹni káwọn jí a máa yíwà tí ojú sáàrù رمضان abdullahi bin umar ya kọbílẹ́kù yẹni alẹ́jì ramadan bá aláhùnmúdú ti ọ̀tútù àbíkìwádọgbá mẹ́ àbílẹ̀ onúgọ́ yóò ti kalẹ́jì ramadan ojima Kama isnadi hadisi lẹ́yìn yọ kuma rú sí hujja fi isnadihi majahul turalẹ̀ fún aláwọ̀ akáwà tọba ọjọ́ mú nù kìtùgbẹ̀kùn lẹ́rẹ̀ أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تقوموا خير لكم إن كنتم تعلمون شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والقرآن فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخرى يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون نعم ayyaman ma'adudat alijile ọjọ́ alùkàmọ̀ àdútẹ́kùnmá jí tójọ́ mú olókèrè ijú ẹjí iná ọjọ́ alùkà ikọ̀ yọ́dọ̀ akùnmá jí aléjí ọjọ́ alùkà lẹ́mà jí kàlé abdókẹ́ tó kọjọ́ ẹwọ́n tó kọjọ́ ta níbìlì rẹ̀ ní rálẹ̀ ẹjá aléjí alùkẹ́ ẹ̀kí náà tẹ́ níbìlì ọjọ́ yìí na ní amọ́lá máa ti di máa yá sọ̀rọ̀ ẹni òun iná léjì bọ́dá ẹni tí ìdì ẹ̀yìn àṣọ ẹ̀yà náà léjì máa tó yíkú ìdì ẹ̀ná léjì torí a lè yí tukọ́ lẹ́yìn rẹ̀ abẹ́ tukọ́ lẹ́yìn olúdókèrè ojú yẹn yìí ṣẹ́ǹkì mú olúdókèrè ojú yẹn yìí bẹ̀kíkà léjì muhammadu sallallahu alaihi wasallam imude lẹ́rìn ẹbí ọyọ́ ọdún àtúmọ̀ oṣù lé alẹ́yẹ tapa ìdí máa yá ṣe gẹ́ tùrálẹ̀ àyàmán ma'adudat ẹnẹ̀dú àjàlejì lẹ́kẹ̀ àjògbó ẹgbà kí àwọn dàbí wọ́n ti yára máa ń rẹ̀ tàbálùkà náà kàwọn lálẹ́ sákàkwà ní tíkíṣọ́ ọ̀jẹ̀ náà ene kinaliji aleji titala ine abe akaliji un iliga mere kuji un kontiri gbogi wai ama tu bia ne nga malusu yi ubia ne nga malusu yi ame aliji ka mu takama ojo nwa me takama maliji jo abajo automatically oyo kama ya cho ọjọ́ lẹ́mù onúbà yá ṣọwọ́ ìdí yá yẹ jẹjẹ máa líwẹ̀ bí adìdì màkàkí ni omílẹ̀gá nálẹ́jì kó yìí mi bíìzọ̀ nálẹ́jì mi kò mìnẹ́ kó yìí mi alẹ́jì wà pẹ̀kọ́ mẹ́ ẹ àkà alẹ̀ nù máa ní ọjọ́ kò máa yá bí arú lẹ́ ọjọ́ lẹ́mù ìgbìmọ̀ bí arú yìí asọ́wọ́mù yọ́ mọ̀tàtùmù nọ̀kẹ́tù yọ́ mọ̀tàtùmù ọjọ́ kàmọ́ nà á bí arú ọjọ́ lẹ ohun mẹ́bí alú ọjọ́ kàmù ní amálẹ́jì ọjọ́ lẹ ohun amálẹ́jì wọ́n láwọ́ akáwọn atọ́bá ẹni kọmẹ̀ntánà mi ń kùn mẹ̀rí ìrọ̀ ẹnẹ dú gìdéhùn mẹ́kọlọ máa yọ̀ ń ẹnẹ gìdéhùn mẹ́kì àṣọ̀gá awọ abu mai gẹ́rẹ́ fa'idatun min ayyamin ukhra wáyé ma a máa máa jọ mẹ́ aléjì ma gbẹ́dẹ̀ Taku takumara ma ó lába wọn má torúkú ma ṣàjí aléjì ma gbẹ́dẹ̀ múnẹ̀ takumara mẹ́mú àmì wúzùrí méjì gẹ́rẹ́ wó ka ihun tọ̀gá ẹ̀kéjì òun yà ṣọ́ ẹnẹ́gidọ́nà àmú méjì ma ba wọn akini madi madi yona olele abe akini manoga le nachi ma hoona leji fa iddatun min ayami ukhra turukuma jale jile egba ojo mune egba otanuhu koga matakwa abe akini hi egba mamuji mujida kule kuma muda biuyi ama imida na kuma kumadomo, une dunyi iya chogan iya ajaleji aliji adobatan ishogan iya ajaleji aligi adobatan tabale tabale kọba tíhun wọn ni kí wọ́n ti tí ẹni kí a ṣọ̀gá lè ta àbí ọgẹ́nà lẹ́mọ̀jọ́ àkíní wà alẹ́lẹ́ dínà yóò fi kú náà abúkùnmà máa ní gbígbùnmà ní ká ajá lè jìgẹ̀ ní tùlú ọ̀bàtà kalẹ́jì adùnmúmá àbọ̀ abánilẹ́ ọ́dà múdúwá torúkú máa dùjẹun gbọ́lámọ́wọ́ máa dùjẹun gámìnà bàtá dùjẹun bíálú máa dùgbọ́lámọ́wọ́ máa dùn gámìnà ọgá mi ogújú yìí àbẹ̀ àkámà tó kù máa ṣanágbó ń máa atọga agụme ugwa ka ka egweji gị chee ihi makwa na eyi ihu makụ ma akụ ma ma rụta ugwọla anyị ka etutu mio na mere adụ makwa ugbo ma chite ha ha ya gabe ma dogo bili dogo bi ma na na egbo ugbo ahụ ya na-achụ ke alịghị achụ ma ma nwụma kama kịkọ ji fidiyatun ta'am miskin ujaw madu balamawo huwa allah tabaaraka wa ala ya ka wa tawani faman taqawwa khairan ana duki ukole nyo bungola mchi tatawu ishika kini enwe nyo take yude kwa kene ki huchi koliwe amasha kani dida dununujin we kene ki adu en ukole nyo bungola echi abanele

in kuntum ta'lamun shawun kamenu mawu tolagide ka kai de kunike imda ce nana ta'alali imi abajo yi imri tisha ayaru ke gi aka mu na ayaru ke kulu imi topic ye yiru ke ki wa imi je agini ampani kide hali importance of fasting ẹgbẹ́ tíṣà ilẹ̀ kọ yóò yídá yìí ní ilẹ̀ kàjọ́gà lẹ́ngbódó importance of fasting ọ̀lélẹ̀ ọyọ́ oṣù ọ̀díyẹ́ ni làálẹ̀kùn tẹ̀tẹ̀kù jẹ́kùn mẹ́gálí yà jẹ́ mẹ́nu kọ̀ yọ importance of fasting àkómọ̀lẹ̀ nìfẹ́ ọjọ́ mọ́ olúmọ̀ ayalẹ́ yìí days to fast ọmọlẹ̀ tíṣà kàmẹ́ àkíní mẹ́níkéjì 29 days mẹ́níkéjì 30 days àbẹ̀ àkíní circumstance ní kí wákì ajẹ́wọ́n anyá àbẹ̀ kí àbùtọ́ ọ̀lélẹ̀ ìmẹ́lẹ̀kù kàjùmọ́ àkómọ̀tọ́gbà fọmẹ́ńkà nà mí kùmẹ̀rí eneki dona la be keneki achoga ega biti changwa mi top amado topic commune ngodwa sub topic commune people that are exempted from fasting amuna ebuguma ma ma kini made ukwe alege jini amuna ebuguma made ukwe meji shabe ma ma ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخرى أبيل ما أمرا يومنا تابوك ما exempted from fasting mam oguma de hale yeji gani mam daro me ngode munege tobiko munege ngode oganim ogano mole ticha adwa wa ala alladhina yusikunahu abe kuma mudana ilu mamani na abogene kuma ino miranu

tẹ́rẹ́ka òjẹun kàmọ́ náà ló bí alú débìnú tí ń homi kẹ́nàdù tọ́màtí àlèmú àgbàjò kẹ́nàdù tọ́màtàláti àbẹ̀yàkí ni ẹ̀hùn tẹ́rẹ́ka kọ́lọ̀ èèyàn dúdé ọ̀wọ̀ náà sí la tàájùlù kẹ́kọ́ ànẹ̀kẹ́ tí ó dú àmọ́kọ́lẹ̀gẹ̀rẹ̀ ẹ̀nẹ̀kẹ́ yídẹ̀pá kẹ́ ogana olagidai ona yiwa ibn kathir rahimahullah ishikami hadithi ya maya mukola nana nana lugo olaliji maakini boka domo maoma exempt baaliji te amadi eneke ango yaliji gebu iboka domo

wẹ̀lẹ́ àkẹ́ni kí jíjá lẹ́jọ́ ọ̀nà tánà tí ní gbé ọ̀nà ẹmú jẹ obi alùdún ẹlẹ́gúnlẹ̀ alùkùnmá ṣe bá bá dínì lẹ́ àmáyé ni obi e a ní wọ́n bá takọjọ́ múdu ìmẹ́lẹ̀ dùgbẹ̀kú ẹni fọmọ̀n ṣẹ́hìdàmí kùmù ṣáhárọ́ fọlìyẹ̀sùmù dábàlùkìdé ayá kanyá lótójúun ìjọba ọjọ́ àkẹ́ni dúkéjúun dání haléjì ẹni lẹ́tọ̀rọ̀kì ìjà lẹ́jì tó àmáyé alẹ́dùn atákàdà tó jà ní bẹ̀yà ní ramadan oṣù ramadan alẹ́bí ounzila fihi alkur'an ehun ma dóṣù ohun ma dé ma dá alkur'an rọgbọ́n nẹ̀yìn hudan na ní ṣe ń àmúnẹ̀ wàbẹ̀yìnáti huda ma yóò àbíréjú náà na wọ́n dé gẹ̀ àbíréjú tọ́nà wàlfurkọ́ọ̀lì àwọn pàpẹrú ọ̀gẹ̀sìkí àkàọ́ lèmi fọmọ̀ ṣẹ́hídà mínkùmù ṣáhara

emphasis ŋɔyɔ adu nuyɔ la gɛrɛ yɛrɛ yadu ŋa ki ɔlalɛ etukpɛti de yi bɛnɛ du tolo tukpɛnɛ kɛmɛ anu na ŋu kɔla ma nyɔ ɛdidi mi kɛnyɛ alɛ dzidzi ɛma ki àwọn ya bi ɔyɛ ju ɔlɛ ti ɔyɔ kɔla ìyẹn tí ni تدال ينهي ومما يلتحق بهذا المعنى أبو كلما كما نكي كودا باوي هولي كاكا كدايبا الحامل والمرضى onjunu bile kidehu manyelu bile ya adenya ngoma ngo ibn kathira akola de nga kwa ki adenya ngoma ngo idha khafata ala anfusihima ma deji joji ko la maka kuma aligiji manike ni hay aw waladayhima abake yiji ma ma to ko yo ma kidi ha be ko ma kina ngwe nyai akima kini jale ji manike ni hay en tu gugu meji leta ola le to la ma do yin ko ni kin ibn kathir yani ko fihi ma khilafun kathirun bayna al-ulama alùkẹ̀họ́lá marí ìyẹ́ ẹ̀kú tẹ́ẹ̀tẹ́ àgbàdá àmìmáàlìmì bí ọ̀gẹ̀ta àmìmáàlìmì bí ògùdò pé ejú àmìtàábí níbi ó jẹ́ àmìtàábí yẹ́ ni fọmínúhùn pé àmìtàábí níbi máa àmìtàábí yìí nàbẹ́ ẹ̀kọ̀kùnmá kí ni mọ̀kálà yóò fìrání wà yóò fìdíyání wà yà fọ̀bìyàní máyìn nínú bẹ̀lẹ̀ dúkì déhù àbẹ̀kọ́nù bẹ̀lẹ̀ máa máa bìí eh yuftirani ma malu bi ma jalijin wa yufdiyani ubile ma yufdiyani ma ujenwu bi aluhi kuma dumune mune kije ma ma ki jalijin ma ujenwu bi aluhi kuma dungene mune kuma dugole ma wo wa yaqdiyani aliji akwa na ma ma aliji mara kala abiru ajugo kala abukan duare

gúrùpù èkejì àmáyìnì ni yùfdíyàní fọ́kọ̀t ẹ máa yí máa wù jẹun bí alóhì fún amúdùmú ní kẹ́nilẹ́kí jẹ àmá jẹ aléjì ní máa mú jẹun bí wala ní múnẹ̀ wà lákọ̀ọ́dọ̀ máa rọ máa ọmọ abdullahi bin umar abdullahi bin abbas wakila yana bebo kumaini yajibu lkodo ome ira ome aliji ira mudo tutu oyi olobulele ohun kide wu ima yi ohun ki ade yango ma ngo yi bila fidia ola yengidi dungu ne kiri bi aluduro ma mu iola mu iko ohun ki yengi ohun ki aje ya ola mu kiro ma alije de mune gurupe keta de gurupe kide sufiyanu sauri bi group gidai alhassan albasari idai group gidai to manya mai tabi kuma domo amma sahabe ki shuka dogba mu uriya odun alti bayane da mune na na ya dudu ne ki shuka dogba mu insha Allah to ibn kathir yanihi وقد بسطنا هذه المسألة مستقصات في كتاب الصيام الذي أفردناه <coughs> يعني بيان ولا كده بقى ngbo kuma kparuka yo si o takada o mune kitabu siyam o ma ma kole kparuka yo e nga de mi kuma kole kuma kole la ye buka kusakan sion ke nga ma de mi ya kparuka ngwan a anya gugu mune turuka kparuka ngole mas'ala gidei ishi mas'ala kami malimi nana nana nana ami malimi nana nana nana fi ju ami sahabi gbogbo akẹrẹbẹ yìí ni kẹ́ẹ̀nẹ́ nẹ̀nẹ̀nẹ̀má ìnẹ́hùn kíkà èyí mẹ́sàbí imamu malik mẹ́sàbí imamu malik amílítà fi náà dìí mẹ́sàbí imamu malik máa dùn ṣàlẹ̀bọ́ mẹ́sàbí imamu malik ọgbọ́dá amílítà fi lẹ́tì lítà fi òjì máa ṣe pàtó ṣáká ìmúdànù lítà fi ká èyí mẹ́sàbí imamu malik ohun ulukuri du ọmọlẹ̀ tó dẹ̀hùn ọ̀là dúkù máa kà máa kí mẹ́sàbù máa malik àkúmà ṣẹ́ngà bá ní máa yà máa ẹ̀tẹ́ olẹ́gbà sàábì yá kọ̀lá abánilẹ́ tábì yá kọ̀lá abánilẹ́ hadisi yá hadisi yá ní máa malik àkúmà ṣílẹ̀ hadisi lẹ́yìn àbẹ̀ máa e abegi dulu ko mala yake jummo tabale tabale abanale ki akami hadisi wa kwa ukola mi ami sahabi kwa athari madoka kini bidayatul mujtahidi wa nihayatul muqtasiri bidayatul mujtahidi wa nihayatul muqtasiri bitafi gidai ya bukata kana duki shalmaji dikine volume si volume ìní kì sí bọ́ọ̀lù mẹ́lẹ̀ ti ní dígbódígbódígbódígbó àmá búrú kì sí bọ́ọ̀lù mẹ́lẹ̀ dígbódígbó ẹnẹkọ 5,000 6,000 ẹ̀wọ́là kọ́mpẹ̀ní ìkìṣẹ̀ ṣọ́wá nẹ̀ ẹ àmúdi kọ́mpẹ̀ní ìkìṣẹ̀ kúná ẹnẹkọ 8,000 àbẹ̀kí 10,000 ẹ̀ àmúlítàfilẹ́là ọmọlẹ́ èyí lítàfilẹ́ ń àyàgbọ̀lá kì gbà kú ti kí abájọ́ ẹ̀wọ̀n ṣe ń fi lítàfilẹ́ kà oyi onobule kide huta abe agonobule ke ade nyango mango e o se nkili ta bele ka oyi alejima ita bele ni onobule alhamil wal murdiu idha afqarata hukmuhuma ma za alayhima yani mas'ala gidai lil ulama fiha arba'atu madahib litafilani ami malami ala mele chekpedo yumele ojú onóbìlẹ́kì déhù kí á dẹ̀yà mọ́mọ́ abẹ́ akíní onóbìlẹ́kì déhù abẹ́kọ́ onóbìlẹ́kì á dẹ̀yà mọ́mọ́ alẹ́jìmá yẹ́ ni mẹ́sẹ̀ àbí mẹ́lẹ̀ ni ráàyí mẹ́lẹ̀ mele mẹ́lẹ̀ ń ojímá yìí ejo dodo kọ̀là lẹ́lẹ̀ anẹ́hùmá máa

ma ọla mukuma rọ ma alẹ yìí ma ọlàgídẹ́ yìí yàá jí wọn pàwọ́ kọ̀lá yìí yorùbá bá yìí direct opposite ma ṣe yìí bọ́lá ma yìí kọ̀lẹ́gídẹ́ yìí bá abu hanifa ìdí abúkuma kọ̀làgídẹ́ yìí manyan àmì sahabi ohun ma dé abúkuma abu ubaid abu sauri àmì ipa àmì tábì tábì ọwọ́ ọwọ́ màdúdú ma màdójú kọ̀làgídẹ́ àbánilẹ́ ukoleketa keta annahuma yaqdiyani wa yut'imani marwa maaliji maango jengbola mo jaliji kama buka mamaji ni madu jengbola mo aliji mda aligunu maro wa bihi qala shafi'i wa qaila imam shafi'i dago wal qawlu ukolekele

imola kiromba aliji ndi kowe ama ndegi te ya ngadu ngoma ngo kimani kijale jini unche ngo ngati igiju ya chi idu je ngola ngo wale jale kulitaki ngo alkuma ko kola gede wa ni sibayani bolo sibayani bolo mujimali umpa kushaka yeni on kama dagu jele abiriju kama ne wala ipa kushaka e manza bi mashakini atunubulɛ kidehu eyejimawo biane mawo mara. amgoda bate mazhab ahmad bin hanbal e mazhab ahmad bin hanbal mazhab yewu e ami litafi ki wa mo pakushaka litafi ki dulu gbomo ohun si litafi ma do ati ni almugni e ibnu kuda litafi kaka gide ẹni ní 20,000 naira wẹ́ àjá ẹnìkẹta yẹ̀kadì líkà ẹnẹ́wẹ́ àjá ẹwọ́là bẹ̀kíkì iṣi ọmọ ìbẹ̀lẹ̀ ohun ìrọ̀dọ́mọ̀ yìí bẹ̀kí kọ́mpẹ̀ní wàhálà tí a ṣá kẹ̀dọ̀ ọkùnrù kí alódọ́mọ̀ 20,000 naira ẹnẹ́ àjá ẹnìkẹta máa kọ́ ẹ àjàjá ẹgbáyín gánà yàkọ́ ẹgbáyín gánà yàkọ́ odúlítàfi màdọ́ àlùmọ́gùn nìyí tọ́ ife ní tàbílẹ́lẹ̀ iṣẹ́ ní ọkà máa ń gùnùgùn ọkà lúgbó onóbìlẹ̀ kìdéhù alejun àbíàkí ní onóbìlẹ̀ kì á dẹ̀yà mọ́mọ́ alejun abíàjílẹ̀ ọlọ́ọ̀lá kàgbá kú èdè tàbí bidayatul mujitahid wa nihayatul muqtasidi ọlọ́ọ̀lá abánilẹ́fì tí òun màwọn e kọ́ èdè tàbí gidẹ́yìí ainihi walhamilu onobule kidehu walmurubiya mayo onobule ki adenya ngo oma ngo litasi mugni agbala ko hunle mayni ama miji gideba idha khafata ala anfusihima ma choku ka kuma ni tuku kakuma nikajale jiniba falahuma alfiqr mamalubi wa alayhima alqada edemne ma ma alijimara fa hasab ya wala ko yimana la na'lamu fihi bayna ahli al-ilm ikhtilafan yana bukuma numa yo ga jakuba nibi ba amma mene duke aji ma kola kide alfaka kide ni tudau li'annahuma tudana ginyehu ma yana ke adan yango mango bi manzilati al-marid uhuma shugo yana ke acho galu tudene duke ala nafsihi ene ke acho ga ya chu ko la ke aligi ji ni gidi hanyi ogele na manu ga chu ko uyola mani to dale bodu kamera gini madu jeng madu jeng bola mawo kuma wi romei abele dogene ka abdullah ibn umar de mane abdullah ibn abbas kuma ci ijtihadi leba ma ni ijtihadi le edashi kan ka be ka de because abele mamma mamu ko bele meji gire mamma ko gwego pai enekichanagbo ki ma nni hwa gị ayala ji ịya na gbadokwu ma ha ekspeti maka ihe ahụ dabi achukwu bịa gị arụ mere ma ya na ide ngwalagọ ama ma ya bụ kele me ma ha ekspekti ụmụakwụ ada ala ebe a hụ mara ya bin malik radiyallahu ta'ala anhu ugbon gida yana nabi sallallahu alaihi wasallam atika abin inna allaha wada'a 'anil musafiri shaqra salati ojo allah ta'ala imi imuro gubo ha ene gidona olete ukweru owo ojo mu gba bene gidona olete ukweru ndo yi en e o dagu meji ti o kiji ki bobo ojo mu gba goje wa 'anil hamili wal murdi'a asọwụ ubilege ọjọ nwomu bụ oji enegide ọ na-olete ala ejiri oji nwụrụ dogenege mmadụ ji enege ni mmanya enege ma nwụrụ emigide onye abu ka dama na ma

amma wannan yi wa muhammad nasir din albani rahimahullah e amma ladu kami tabi ka kami sahabi ka bodu bodu kayin o yani hi mato ni ni taki to la gide kuma ka yo yi tabali aba ma se ke yinya nga ma le no gboro yani he mu de yi ke biru ngi yitile pa ko shaka gini hi uno bledu ke dehu

ẹgbàzámẹ̀ ní muhammad bin salim sẹ̀mínú rahimahullah yínú yọ̀lá kalba ní ẹdú ẹbọ̀tọ́ ráàyí ń gbùkù ẹgbù ọmọ ẹgbù ẹgbù jí ráàyí sẹ́dínà alìbìn àbìtọ́lì bírọ́dì aláwọ̀ àmá ẹgbà òtánù wo kí o ẹmáhùn dọ́lẹ̀ lẹ́gẹ̀ẹ́ ẹlẹ́tẹ́jù tí láàkẹ́ ọmọ alẹ́ yẹ lẹ́lẹ́ta olùbìlẹ́kẹ̀ àwọn ọdẹ̀yàngó mi mọ́ ẹ̀ẹ́dómi ẹ̀yàngọ́ ma mọ́ ẹgbà òtánìhù ẹlẹ́kẹ́jù tí láàkẹ́ ọmọ alẹ́ yẹra tó bẹ̀yànà làkìdẹ́ ní lítàfi kàkóyèmí ánìkí ni yíwa sheikh muhammadu mukhtari ashinkiti ṣe lítàfi wọn ìdí hadisi wa àmì opinion ọlá méjì gidẹ́ ìmúkọ́ wa àbó lẹ́jìnlẹ̀ ti dá ìmà àmì máa lè mi ó yá ní saudi àkùmáṣù yé yú máa dò hìní ni màmú hìní ni méjì màmúká yọgbá ma àbúkà àkùmáṣe ayé àbúkà àkùmáṣe ayé àmà yẹn nìyí kà máa wo yé ẹlẹ́sẹ̀ àkíní àmàlì hamilu fayẹ́jìbọ̀ àlẹ́ hasum au jininiha fayurakhsu laha fil fitri wa taqda ba'da an taba hamlaha ani malimi eh, lajnat daima kuma shadu hinin jana saudiya amma mujima lima mayani omen amarai imam shafi yeni omen amarai abu hanifa yeni omen amarai imam ah, malik omen amarai ahmad bin hanbal yeni omen amarai muhammad salihu semaini yẹn ni ọmọ ẹ̀ngàmẹ́ ara yìí abdulaziz bin abdullah bin baz yẹn ni ọmọ ẹ̀ngàmẹ́ ara yìí ọgbọ́dá ìmáàlì ní ìmọ̀ yẹn ni ọmọ ẹ̀ngàmẹ́ ara yìí ibùdó tèmi àmúdàkọ̀ yẹ àmẹ́rọ mọ̀ so opinion lẹ́nà àgbáyọ yìí yẹ kì í dirú èyí tìlẹ̀ ẹ̀ lè bọ́ èpo yìí mẹ́ ihe ọ̀làkùnmàkà yìí because ẹni ẹdú èkùnmàkà akọ̀ọ̀là ẹ̀ àmọ́ ọ̀làkìdẹ́ ma tra ma ni huja kuma ne ci correction wala ini ini ku ache kedo ataba kete ko ye du ke ma ke nya che kedo ataba kete ko abajo iba to ile nge du yi awo ko awi awo ki wazi ola ini ne gidai maduwa ebaka ebakudika no yi maduwa ba malemika kun eh, ma wa to yi tafsiri haliji kali yake gbo kun ma dini ne gide gbo ola bayani ka ci gide ba yi ci ci ci ci pakuta ka yeni ohun yi ke biru mu yi ke romi ma romi haliji len ma ma ma ma abiriju mu edomo amma yi ni unga wada bi ngo change abiriju nga unga da bi change fetawa nínú bulẹ́kùn mẹ́mọ́ kɔdɔkɛ gu ɛta kɛ le gudu ɛta ba yali yɛ hɔka kan kɔdɔkɛ gu ɛta kɛ le gudu yi ɛta ba yali yɛ hɔka kan todo ɛgba du kɛ ma de hun ɛne yana do ŋɔ takɛ dɔ de paasɔ dɔ mɛ gu ɛta ko ne bɔ ma ŋa siri kɛ waa siri kɛ ini bon le do ma wanyo kodo me gweta amajo moda ma kodo me gwelu me kodo me gweta ka mem da ngwa ba oyele ta bajale ye do kada toro ina de ina do ma le nya ina ina da ngode ho so e gbaki de ho ina le yijin e gbaki ada nya o ma mo ina le yijin yani in that case de ina boki do mo to de le ba kama manya kama manya de ne ki ajali ja tan ta ma da ba ka goyo ẹgbàgì anya ẹgbẹ́kì anya dọ́ ọ́nà mi bí ẹgbẹ́ lẹ́mú lòwúrò mi inúpa odún wọn lè tẹ́rẹ yìí tààmọ́ tí ó tó dá lẹ́fẹ̀ẹ́ wá kàmà kó yọ ihe máa kì ní ẹnà gẹ́gẹ́dẹ́ yíò ṣe gọ̀ ìyẹnagọ́ yíò ṣe tọ́ má kàá lẹ́nu èyí má bá má waya ga condemn yana mun da wallahu ta'ala ala du'al kidai a ishe na mi tafi nana ka kuruma kukuruma ya ne mi man page page page go kala made ka kut ama ola male al ga oso marais me ani ki ngodu da mi tafi le paku man page page go kala male jo ala lo keke keke ge ama wedu ke tini ken bayani eh chikeke bayani yikishe bayani yikishe ko jali ketini nubo la kidai alije wa kasal majiri eli fiki sunna ke bada ala jalen eli fiki sunna aya fiki ugo abubule ala meji kide enki fiki eh, sunna kalubuma to insha Allah enya ni satisfaction nubo la kenya gba fi o takada lele eda biya shahr ramadan eda biya gba mi takada شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس نعم هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصمه ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر نعم يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون نعم شهر رمضان وش رمضان قاعدهم كده وش البركة ده الذي أنزل فيه القرآن إيه وش كده ما ده القرآن رغم ودو ليلة القدر ودو لما ده القرآن رغم كيه جالي إيه لوه المعفوظ tak mamu da ake fi unyi ka gide o yale jirgu ma dun yele ka gini baitul izzati agala ma dun yele mami qur'an do rogu mamu da tomo tak maana buwane ala qadari alhawadithi ala hasabi alhawadith ameonke ana hapo akemunaru lele uma dayale jun uma durogwa ogele maliki durogwa bugwa tegba ko annabi sallallahu alaihi wasallam ana jaka da bojo wahayi takwa e alqur'ani gidai ba eh, fihi hudan linnas qur'ani tutona ni singamune qur'ani utona ola du ya dumune ni shaka shaja me nya qur'ani guide me alfu nya jani mamani hayi shisha melu qurani guide al kuma alu jali shi qurani akola yin wai ya kini ne ga anwo ki ado ko kimi yone eh kidi kimi yone hayi hu yana tubu edo mo ngenele ola yin yan qurani aka do mo buku ane takma ma bilita mo buane turu kuma ne ke gili qurani ola onka al mutaffifina do mo ama be kojo maduwa ni eh qur'an abaje yake ola gidulu gbo seilu ola da kama lusenne abakini order di wonu seilu onugunu gi we yudu takele lutuko emimi mada agini ehun si gbe wa gbe isu eje ngahu tawale de gini mi bi antum tazra'unahu amnanu zariqun ojo aka yeni ame agbe abe ka wa agbe ni ame si kunya ikunya na me kunya na ẹnkẹ ajẹ́ ọmọ mẹ́mà kí ni ààyẹ́ ẹ̀wọ̀n ahùdó kí ìkà àgbẹ̀ ìṣọ̀gẹ̀ṣẹ́ ayé tákí mẹ̀kùnmẹ̀gbẹ̀rẹ́ kí lè ju yé àkà gbígbèṣí ní fíhù oògùn mẹ́ná kúyà bẹ́wà ẹ̀yẹ́ pátá mẹ́kùnmẹ́wà rẹ̀ tákí mẹ́kìnìkì gị yìí so òbílẹ́gẹ̀ ẹ̀yìn ṣẹ̀rí àníbísọ́lá kan wa iná láti ka máa lu ṣẹ́jú kó aṣe abáyọ̀ yìí kó yí alùpùpù fìgò ló kú náà abáyọ̀ fìgò ló kú náà á nẹ̀ màá yóò ká àjùjà náà abáyọ̀ yìí

ee atamele ga mudu mi ko yogi mamen nga me rugunugu no ma me chawo ko be yeni bae no atama chaka le ga mudu nga me ene ke no ma me yomu welen eh ama ama gba ne mada ni ama gba ne mada ni to o ga kini o lo ti gulu meta ka yehu ngini ha ya de ale e, yere ale yere ka uwe re ka ale ju uwe re ka ya chu ya ngamu oko ene ki acha den amuna anya gbe ma oligbe ijo me ma oliti guru gbedago ma oli oro gbedago haram de oda islam uje turuku ma gbe merite ome wepune shaka chama ni na tamesi ome nane oda islam uje turuku me gbe merite ome men oli kuma agbe ite shuli duki ki maniki nolo ni plaka domo ma gbeju yin ama doke african african african never Dèjì Áfríkà nẹba Áfríkà nẹba dẹ̀ àjẹ́tìlì àjẹ́tìlì kpala gbígbà nẹ̀ yán ọdá. Ọlá fúláwà ẹ̀kà ma náà agbẹ̀kì adágó pààlà pààlà pààlà pààlà yìí. Ṣàkà ní agbọ́gbá ló bá ọ̀pààlà lẹ́ ta amewongenele abekọ ka mụ gị chide amewongenele ma agbe igbe ome melu kukuku me gara chiga mre yoma chingini alka yo figolo se kuna gede wo ne mutemeri to me ito me won ko le figolo gunyo figolo yo na oto na ga bi olo na da te anenele lu amo me ne le kwa ne re ne mai ni ama ama ane mai te gbogbo yemi ama no figolo pede olo figolo mai ale gbogbo yemi de ala ti mo

idza tadayantu bidaynin tu ajalin musamman faktubuhu yani menya menya ja kolame me ukotane meja ka mola me me ukotane choko me me wala me me ukotane turede mune turiki enu me ka tuye naro dagba ju epo ye me qur'an wa min al-huda wal furqan abiriju yiki utona le hudu de qur'an qur'an na ngo pakwaro gaskiya kawo le mige faman shahida minkum shahra ene duke jun udana e ho shuka ka gide ba ko su ramadana ba falyasum e yude pake yaliji alka yaka gide gwe bodomo ama kwa jomo mai makali gidi dan ama mi makali gidi dan ma ya je ma kuma je ma ya mu ma kuma mu normal life mama ya live yi mama kale gidan amma kwa mamuda ce yi ṣe obìnrin na dọjọ́pà wá ìwá àdínì kìtẹ̀ kú tẹ́ bá tàbí aṣòro ní mọ́mí tẹ́ nìkílé ma họ̀ ṣe ìnájọ́ ọjọ́ ojúmà ma họ̀ ṣe ọjọ́ ojúmà ọgbọ́dún malẹ́ ohun ma bú wọ́n ma fún ma wé mo ma wele ni juma yin a ma wele ni juma lẹ́yìn ni amẹ́gi ọjọ́ amẹ́gi ọjọ́ ọjọ́ kẹjọ na mẹ́yìn amẹ́gi ọjọ́ ọjọ́ kẹjọ na mẹ́yìn adọ́jọ́ kò kaba mẹ́ lẹ́dúkẹ́ lóru ẹnu làkúnná tí nìka wọn gbọ́dọ̀ ma ti kwa nípa kó ṣaka a máa dọ́ àti máa dẹ́ ọdún kójú pàpẹ́ ṣaka ẹ̀ sọ̀rọ̀ làkúnná káṣọ̀ mi kẹ́ àwọn ẹ̀lẹ́yìn bá ẹ̀ àwọn onye maka maka edighị wee ige ana anọghị na ịta ka medo wa tiju made ya wu tudale onwa tini kama ke megbarute tiri kama ke na tukọ si adini ṣeka ṣi miti melelu ẹni ẹni kẹ́ ẹ̀dìbẹ̀ ya ẹgbà e kama alùtẹ́ kama na tukọ si adini wa olùmọ́mí ẹ̀tọ̀ àmẹ́ àyàn alùtẹ́ àmẹ́kẹ́ alùtẹ́ gbà ẹ̀wà dúkù ayé àdúté ẹ̀kẹ́ ìṣẹ̀gbà ọṣẹ́ mà náà ẹ̀lẹ́kẹ́ àtẹ́gbẹ̀ ìlú yánu tó ló ọyẹ́ ẹ̀dù pàtàkì àmàgẹ́dà kí òye máa mínú mẹ́rùkánú òdu àmẹ́gẹ́ ẹgbà ọkùnrin ẹgbà máa dẹ̀hun táyẹ̀ ó kò lẹ́ máa lè aago mẹ́lẹ̀ máa ṣe ní máa dojú gbogbo máa mójú dáa máa kó ọwọ́ aládójì òye ẹ̀tọ́ àmẹ́kẹ́ sẹ̀lẹ́kẹ̀ ẹgbà kọ́ lé mẹ́kì ẹgbà dókà mẹ́rù tẹ́

ika ni ne fotu ka ani ki nyugo gele ngichi ka ne fotu luka ani ki ngichi no ene ki ani ju to na ojaru to na mm. unu gunu gi ma ba apa so du ma ji uru ola pa do ma gbogbo ye ajo gele ngi de nga mo na ebo ye o gba ne kile timiti me ha meti mebi ere man kwabi ichi wazi o ma o je ma ka adi ka chi dada ka lo ere man kwabi emenwe adini ewu na-elike ake e àwọn tí nìkẹ́ kọ̀ṣẹ́ ní oye mọ́gá alẹ́gbà àtẹ́mà aláwọ̀ tàbárakà wata aláìní wà mẹ́ kánà mín kú mẹ́rìbọn ala asatọ na bẹ̀kẹ́nẹgì dọ́nà wọlẹ̀ fa'idẹ́sìmìn àyàmìn mọ́kọ̀ ìmọ̀ alẹ́jì

unu i yuridu llahu bikum lyusra ọjọ anya eji elọla nwụme enye eji egbiti nwume mu mụda emi ihe egbiti le mụ nwe tu nwe du yi ụjọ akwụ wete na wee ma lumi kwụ adụchi teme ma wa adụchi alụọla nwe teme ma ele ka ọ gba. ẹmúrú ṣẹ̀gbìtì wọn la ọjọ́ ṣẹlọ làwọn agbógbó kí ni sẹ̀dáàkì kò máa dùn awere yìí ọ̀nà obìnrin kọ́ ní kẹlẹ́ máa lù kọ́lá máa ẹ̀hún dúkùn obìnrin yẹ kàkẹ́ àgbà máa dùn sẹ̀dáàkì fún ilẹ̀ ẹ máa naira ma àbókì bí alò wu àmà òun kò mọ́yá gbégbé lọ́gbẹ́ yẹyẹ náà tí wẹ̀ madam kí ayọ̀ yẹ wọ́ ọ̀kadò yí ká ẹnẹ̀dú àtòlìmámù àtìlàdá àti náìbí àti wújápa àti málèmí àkíwáàzí àtàbótálàkà ẹnẹ̀dú nọ́ọ̀lá kí a ka orí ọ̀làtẹ̀dá àkìní ìrọ̀ àìjọ ẹnẹ̀kì nọ̀tọ́rì tí ó yí tẹ̀dá ìkì wọ̀líyìí

iya ro ejugu me o tejugede me ama ma 200000 naira ne se ita ba le me mu buane me da mega ma chairika oma oma ko o yin kele gudu yi ma chairi oko sadaki ne ma do achi 500000 ukweru million amene ukweru wọn mú tẹ̀lé gidi gbogbo àwọn ọdún máa ń gá sẹ́dáàkì màdúnmọ́ mọ́nà obìnrin gbẹ́mí màṣà ẹ̀rẹ̀ ń yẹ̀rẹ̀ ọ̀làrúgbò ìdínàrí tó gbẹ́lẹ̀gẹ̀ ọ̀làrúgbò ìdínàrí kó dàṣàdẹ̀ ìfi kọ́lọ̀ mọ́ ìtúrẹ́ nílẹ̀ nọ́wọ́ ábì nọ́wọ́ olúgbìrò pa after kìlìgà arrangement ṣe èyí ẹ̀pẹ́tì iye òkè ṣe ẹ́ ọ̀nà àkìdítọ́ òyìnbó almaco gidi abájọ ẹgbọ́ yẹ́rẹ 7,000 8,000 márùtọ́ ayọ̀ ìnégidọ́mọ̀ máa kí 90,000 20,000 70,000 ọgẹ́lẹ̀ máa kà abájọ yìí òyìnbó lẹ́yìn yìí ń kú yín mọ́ máa kì àdá ọmọgbó iye òkè alálẹ́dẹ́ lókè kọ́dọ̀ dáadáa ṣẹ́gun mẹ́ra kí ní ọkọ̀ 10,000 20,000 30,000 ka mẹ́ka yìí mẹ́ka kì ní máa jọ náírà lójí kí a mẹ́dẹ̀gbà hùn ìyàmú ìgbẹ̀lẹ́mú yàmú tàṣí mùta kí má ṣàṣá kó bò má kọ́ máa kí àgbè yìí ẹ̀dọ̀mọ́ yàbọ̀ yìí má ṣàṣá kó bò má ìyàmú ìgbẹ̀lẹ́rù tàí mọ́kọ́rọ̀ àtàlẹ̀ tó jẹ́ ń kò ń ṣe mẹ́rin dú kónú bilẹ̀ pọ́nẹ̀kẹ̀lẹ́ lọ́lámá máa ní àmáṣẹ̀ jẹ́ pàí 10,000 àmáṣẹ̀ jẹ́ pàí 20,000 àmáṣẹ̀ jẹ́ pàí 40,000 amẹ́kì bọ̀bọ̀ ihò ihe amado ẹwà máa tó jíkà màṣílì gúdá ló ìsàkó ìsà màṣílì gúdó yẹ́là náà nẹ̀yìn omi kọ́ olùmọ́mọ̀ jẹ́ àpẹẹrẹ àrútọ́ ìyẹ̀gbù yẹ́nu omi kẹ́ kúta nẹ̀ fún mi kẹ́ àdúrà ẹ̀rẹ́ sí ojúpadà lẹ̀ mí dákùn mi kẹ́ ọ ìmìdú tá ní ojúpadà láwọn mọ́lẹ̀ abúgidẹ́ kù máa ṣáyẹrẹ ulẹ̀màkú yìí ulẹ̀màkú wa máa ṣáyẹrẹ ojúpadà la àpéjúrú yọ̀ọ́ ojo oji je o mole aba achana achana aduhaire aini nise gbone ki agbo ya de gbone ki agbo ide achiba ku chaka sadaki ya ya gi hem ya mo ya kamel dudu ya ni alkum komo um no bila kamal ko le ma ki kamel omi àjòlùmọ́mù yìí ẹwọ́n mẹ́tí ní gómìnkú kàwàá yọ àkítọ̀ owó ẹkùnmọ́ àdọ́ owó kẹta ọmọ kẹtọ mẹ́nọkọ́ ọmọ ẹ̀jẹ̀ yẹ́gẹ̀ agbèjẹ̀ kamẹ́lù yẹ́ yẹ́gẹ̀ agbà púpọ̀ níjẹ̀ kamẹ́lù dálọ́pọ̀ àmọ́ yà mẹ́ jẹ́dà àmọ́ yà máa jẹ́dà ayẹ̀rẹ̀ dóre oníṣòmí ma kó mi ẹ̀hùn jẹ́mi dáadáa ara rẹ̀ mọ́lẹ̀ ànúdú kàmà jẹ́ pọ̀lé ma ipò jímẹ̀ yìí láhù bí kùmùlì yusra wàlá yìí bí kùmùlì yusra ọjọ́ angíjú ká ẹ̀lọ́lá yóò ti ní kákíkọ́lá ẹ̀kùjẹ́

ẹrẹ ti yolondodo imra mi dasi biti ngẹdasi mama ni e e ke kyari dẹ ni abẹko yi ati gbogbo ẹdasi ẹ olu ki yẹun ma yẹ ahẹ ẹdasi kìtì hàn yìnyínse gbogbo ẹdasi gbogbo ke wíwẹ paru fa wà ha ẹsọ ma to ọlú pẹtẹ ma wájú kúpa ẹgbogbo olú kẹfẹ yọrọ yọdọ mọ wọn yọwọn kàrẹ gbogbo ẹdasi lẹ kẹ ẹka ní ẹdasi ọmọ kẹdi bí ẹsọ àmọ ní ẹdá ma wẹ wa pẹkọ lẹ ẹni ọ ọjọ́ àti yorídù láhùn bí kùmùlù yusra ẹni káyà ẹni gbégbélẹ̀ ẹ̀yàn ṣeré kú ẹ̀kẹ́ ìgbà kú ẹkú ànẹ̀ kú ẹ méjì parọ́ lòdòdó kú ẹ̀kẹ́ ìwẹ̀dọ̀bà sátọ́gbọ́ lẹ́yìn alùkẹ̀dà tí ó mọ̀ ẹjọ́ ọjọ́ ọ̀hún àgbà ẹdẹ́ òmótò màmá mú mótò ẹni ọjọ́ ẹni ẹ̀lọ́la ọ̀hún àti nìyí màmá mú mótò ẹni kẹbọ̀ alìwúrú kẹkẹkẹ yọmọ azúrì yọmọ aláṣẹ̀rì ẹnijọ́ àkúmà mú ànmọ́ mámọ́ ọmọ omede onwe alụ ụlọba dụ alụ ụlọba tụnya na alụ akwụlọba ya tụnya na akụ tụnya na abanyụghị ọgbọwazi ụdịkọ bụ ala sere mọdụmọdụ kẹkẹkẹ yóò mọ ọ̀gẹ́rẹ́ ibá ìṣẹ̀rí àwọlá bẹ́ẹ̀ kàkẹ́ gbé òmótò mọ́ dọ́ọ́ máyá ní òmótò ìkẹtẹ̀dọ́ ìkẹtẹ̀dọ́nù wọ́fẹ́dọ́ ọ̀ṣà ní òmótò ẹ̀họ́ ẹ̀kùrọ́lámá kùrọ́lámá ẹ̀kùrẹ́ yú ẹ̀ ìṣàlẹ̀ kàmá gbórúkẹ́ yóò mọ́tò echi

ireju iṣiyẹ̀ṣi one iṣiyẹ̀ṣi òdúbú kàngẹ̀ṣi iṣiyẹ̀ṣi ten thousand ngẹ̀ṣi iṣiyẹ̀ṣi twenty thousand naira twenty thousand ngẹ̀ṣi ẹ̀ṣi òdúbú ogún ongẹ̀ṣi ẹ̀má ṣàkàtà àkàlà pàmẹ́rù ìṣẹ́rẹ́ka àdọ̀yà lẹ́tọ́gbọ̀jọ́ lọ àdúgbò tí wọ́n lára kí ni ẹ̀ẹ́dì ṣe gbẹ̀yọ̀ wà ní mẹ́ta ìmánìyàn

inu ala tẹrẹka nọ lẹ́wọ̀n dún ọ̀nà tẹrẹka ṣe yóò yí ọ̀nà àgbà ṣe yóò yí na ma dọ́jọ́ mẹ́ta kan ma dágbà tí agbologbo òkúta toruguma ní torugọ omi alọ̀kọ yọdúnmá òkúta kàyíyúnmá ẹ̀tẹ́ tá ma yọ mọ́ àdọ́ ṣe ọyọ́ àmókúta lẹ́bì màlẹ́dọ́ máṣà mọ́nù ma jìjì dáka àkàlà mọ́nù ma jìjì dáka káwọ̀ èdè ma àdọ́ ṣe oyí ni a ma bá ọyọ́ ìbí ma kẹ́kọ̀ọ́

ولعلكم تشكرون أجو أكيل لهم مدرك يكم ملك الجدوم وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الساع إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون tọ́ ọ̀làlẹ́jìlẹ̀ ó kò jí hmm, ẹ̀wọ̀n ìgbìsígbẹ̀ ka ma pẹ́ẹ̀lú bá lẹ́jìlẹ̀ òun ka láàdọ́mù olólòlò olulu ṣe kàmá ṣe agbé gbogbo ẹ̀gbàdẹ́gbàdù ní logbo hukumu ẹnẹkìdéhu àbàkẹ́nẹkì ẹnẹkì adẹ́yìn àwọn máa mọ́ ìbẹ̀kàmù ní ẹ̀bùkùnmá bùmá ìbà agba ajalẹ́jìn ẹ̀mídà náà mẹ́rin ẹ̀bọ̀ kàmọ́ náà gbọ́ àti àpàlẹ́yìnbẹ́ kì bẹ́bọ̀ abúdábẹ́ náà tí wọ́n mọ́ta yìí lè tẹ́jú ìyàpàlẹ̀yìbẹ́ ọ̀tá yìí lè pàlẹ̀yìbẹ́ wọ́n kẹ̀kẹ́ àdọ̀tá yìí lè tánì ọ̀nà kẹlẹ́ àbúkúlóbulẹ̀ kẹ̀kẹ́ àdọ̀tá yìí lè gọ́tánì tí àkàlùkàlẹ̀ yìí wáyé tako àyà tánì yìí lè lọ yìí wọ́n kẹ̀kẹ́ àdọ̀tá yìí aba mena alaji amena alaji muda cha du timi tabale taki jeo ya aba mena yo ya aba ma le deju turu we deju da mu ne ama ho kini won pege ju e <laughs> ene ku e ku ngwala be wa ha me le wala be do ba che ni meji jo mo ene ke huma eni we le ye le yo ha taki le ri je la lo ku me mda tiga ni daga be le mo nya kada ngolo be da sini we wa ya gi jẹ́ àrámù ìṣẹ́nu

alò ẹni kì ajalija kó yọjọ tòtòlà lè mẹsìkìlì yìí àdìsẹ fẹ yóò lóhùn iṣẹ yóò ó bá níbìrì kó oṣooṣi kàkiri ni fẹmi sáìm àtìyàbù ìdàláhì èmi ríhe àlìmẹsìkì ọgọlẹyìn dẹ oṣooṣi imdaṣu ulu alùẹ ulu alùẹ ìtùn àkúnyọjọ yìí ẹkọ màkà yìí ẹ má náà wà kọlọ alụ ẹmu tsenji ama do òkú alụ ẹmu tsenji mérida ẹ máa jẹun ala lali awa méja mẹta òtí lali si òkú alụ ẹtsi dèké mérida yé la kó nyɔ yọ ẹta e alụ ẹ e nọ ẹwà kẹjẹ yìí n'adzọ yìí àṣà kẹjẹ ìyàgbọ kẹjẹ n'adzọ ọmọdébi kẹjẹ n'adzọ ọrọ lẹkọọ

ìpàlẹ̀ yìí bẹ́ẹ̀ ẹnẹ̀kì náà lè jí ẹ̀ẹ́sì náà rò fẹ́ alìyẹ ọmọ rẹ̀ ayémájà kàtà lórí ni ẹ̀ẹ́rúurú oṣù gá mọ́ alìyẹ ọmọ rẹ̀ ẹ̀má alìyẹ ọmọ padà mi. mamda

eme ni le woja ne e e e ya ola jene bewe ali ye yiwo yodu ino ma ali jira na ali ye tedom en ali ji ke ba ma jotan no bleke ne ona do taki yuse buru kama kamle ko ka yomo abeki dile o ka mrutalu taki area akidi ma ye ba ali ji taki area iya bi bobo dalu e ke buriyo ali ji edom ndagba so yi lika ne duje ẹ̀ẹ̀jẹ̀ pàtàkì rí àríyẹ lọ́wọ́ ọ̀ládàlì yẹ jẹ pẹ̀kọ́ anìbìsọ́lá ẹni ọjọ́ ẹ̀dẹ̀ ohun ẹ̀yẹ yìí àmìyànlẹ̀ pàlẹ̀ ẹnàlẹ́jì kọlẹ̀ agá ẹ̀jẹ́ ní kìí agbómiọ́lá kọlẹ̀ ẹgbìtì ẹgbómiọ́lá kọlẹ̀ ẹgbìtì ẹ̀ádìkọlá kedu gwọla ịkpali ji ebien ịkpali ji ebien omi oke gbanyọla tako ka adịghị tie takile gị ligi ugbodu kile gị lo aligi echedomu ịdaligi ekpabien ee na hmm. na na eju ma ni eju ẹun kìkú eju ihe lulẹ̀tẹ̀ ìfi gbogbo jẹ́ ni gbogbo jẹ́ ara lónú iya dàlejò nípa bẹ́ẹ̀ tí ó tó dálẹ̀ ẹun àmàdọ̀ ọ̀tájìlé àbẹ̀kọ́bẹ́ni ọ̀tájìlé kùmàdù tí eju òun nínà ìdàlejò pàbẹ́ni àmá ama mi maye na ogu mo do ma do teju ide pe egbi un eme mu de pe egbi ki akito ohe akito le ki alu ya akito ohun ni inu ki jomo ki kini ki du yo ha pe yo gile ma ko ni ko ni ide nyalo ati emi ati egbe ogun bu ki do elo ya e yin ichu yẹn ìtì ń lọ́ngẹ̀kú lọ́ngẹ̀kú mi rádá ìwádìí yí ẹ̀ngẹ̀gbé ìwádìí dọ́dọ̀ yí ẹ̀ngẹ̀gbé ẹ̀ àwẹ̀ abúkẹ̀kẹ́ náà ìdẹ̀gàdẹ́ na kó mi ikúdà ọ̀ngẹ̀kúdà òrí ẹ̀ ìwá yí ẹ̀gbẹ̀ ìwá alọ́ ẹ̀gbẹ̀ kúdà ọ̀ngẹ̀kúdà òrí àmà mi má lè má ẹnìhí ìyálọ́ ìlàmì ìyálọ́ ẹ̀bọ̀dọ́mọ ẹ̀ kì ma nùríyùn turkele kado yinyalo ye gbegele yutri ola abiro ajugo ye kinyo tileji akini ele kado yinyalo ye gbe en duke aje anyali yalo ye mi aki ayole turkewi kewi lomi ipale nyebe baye ni alo ke kanyonyo ke maki yalo ajichun ke de maklin abe ki broji ke ne enegwe eni ki kiya iki ma didaba ti jiwen ke ma dumi ni damini tayidi dalije paletan ama gboke gboke ma ya dibe mo le neni ke ya ji mistake ke mu mi wala du mi omo ngi yani haji so yi me duro ke ka du gbe ma ni haji ala duro ajugo so de ne ka do mo na ka bi pe ga bu mu bi le do e mu le ngu ngu brush ngu yi na ya cho cho cho cho cho e mo ẹ̀hẹ́n martin abanilẹ́nu àlékún alìkìdẹ́ẹ̀dẹ̀ so ọ̀pẹ́ àmì akpali bí ẹ̀pàmì ọdún mápàlẹ́jì bí ẹ̀ndẹ̀ ìyànẹ̀bọ̀ kàmá àríyá mẹ́gẹ́ fíkí òtúnà márì mílẹ́tírà ìwọ̀n àyẹyọ ìkẹ́bọ̀ na na na. Hmm. wọ́n lè tẹ̀lé láti wọ́n fẹ́ ọ̀gá lẹ ọ̀gá kọ̀tínú ẹ̀ṣin. ẹnẹ dúkì àtọ̀gá kọ̀gá ọ̀ṣọ̀gá kọ̀tínú ọmọ ẹni hi alimaridu alẹ́dí la yorùjá gbòòrò ọ̀gá ẹ̀kọ́ mọ̀ máa expect gàgìní àwọn ọdẹ dágẹ̀ àbẹ̀kí máa expect kì á dá ọjọ́ mú dàmẹ́gbàgìní kí dágẹ̀ ẹnẹ jẹ́ àṣọ̀gọ́ gẹ́nẹ́lẹ́ ẹnà ọgẹ́ni ilẹ̀ ohun òyẹun òbí alóyà adúnmù nìyí tí a rọ̀ máa lè jì mú ìnàbókàdọ́mọ́ máa ní ulcer ulcer yí máa tí yóò pa ìrìnṣe chronic ulcer ìrìnṣe àmì dókítà máa máa ní òyẹn abá òyẹn abá òyẹn abá ọ̀tẹ̀ ọ̀ọ́nú ẹ̀jẹ̀ ní oògùn àdẹ́kùn ẹ̀kẹ́ àná kọjọ́ wá oògùn abakɔjɔ mɛtɛta ɛna do wa bani so inabu kuma nɔ ɔla ɔga bani lɛ tɔyabe ma kini ale yi tsakaya ba ma tsakaya tira yi owó ɛkɛ la ali tira yi tó ni tsu ni ma kɛ kakɛ ni la yɛ ba ɔli ni ŋtsi ibe yɛ ibe ewe ìdábẹ̀ na kí ní ọgọ́ máa ịga ní ìkà ní ìní poison kẹ́nẹ́lẹ́dùnmù ẹun kí bẹ akẹ́jà kí ní ikú ìyànyà kọ àbájọ ẹ̀rẹ́ ọgẹ́lẹ̀ ní poison ọlá kà ní kéde yího náà yìí ọmọlá poison ẹ̀bẹ̀ ní buhari dákọ ọjọ́ ṣàtẹ̀kọ́ ìgbọ́dọ̀ yìí oyé buhari poison kuma duni buhari ki duje tehu ịba. poison ki lo tehu yi ba yẹni hi ẹlẹ́ẹ̀kẹ́ ẹnẹ́kẹ́ ẹnẹ́kẹ́ wá di poison lẹ́tẹ̀hù kọjọ́ yàgbọ́n wọn wáyé because poison òun ṣá bìtì ilẹ̀ gabadíà mọ́ àkíní máa dùn wà mí poison abánilẹ̀ ọmọ máa dùn ra yìí ni ẹlẹ́tẹ̀lẹ́ ìjọ aljazeera wa ilẹ̀ gabadíà wọ́ọ̀ṣì mi ò ìjọ aljazeera yìí ni buhari òun ṣe ní matabadọ́la poison ẹ àbúrò máa di poison lẹ́lẹ́ because chemical ní ṣe yìí ìbòdú kò máa di poison gidẹ́ ìṣàjú máa màmà màmà ẹ bá yìí ni buhari ṣe ní ìkéwà kò máa di poison gidẹ́ ìṣàjú máa kọjọ́ gbọ́dọ̀ rí ṣùgbọ́n náà mú ni kò máa kó wa kama aje poison kide nga mele kama ko asibiti goma kama che kama feel ba mena luka amache amache tu amache amache tu wotene me la mu pass ba rete ke wa pass awali rala wa kito ma kita ma akini erere je acho go yele ma ni eli kuma so yo ji mu gbadu ele do ji bi boka akini ibene ibene ni ẹni kàmà wọn ní yóò àti àyàyàn kí a yáwà òjò ní inú igora na mẹ́yà galgi àyà dẹ́ kani wọn di ẹni lẹ́wọ̀n ti di worst disaster mẹ́síbà tó lè pápójáká òun láyáwà lálẹ́ ní ìkùnmẹ̀ mọ́ ń àbájọ mẹ́ ṣàdọ̀ kọjọ́ kí dìbẹ́ ọmọ kọjọ́ kí àgá ìdùnmọ̀ kẹmàlì kejì alẹ́jìn ẹ alẹ́jì ya ẹ̀gbà ní òjẹun alẹ́jì ó kò ní ẹ̀kẹ́dù bí alọ́ àmì máàlì máà ní òjẹun múdù méjì ní ẹ̀dù yìí òjẹun múdù méjì ẹ̀dù ti sẹ́dẹ̀kà kò yọ ọ̀lẹ́ yìí kẹmù ti sẹ́dẹ̀kà kò yọ tọ̀ yìí lẹ gbẹ̀kí alẹ́jì wọn dọ́mọ kẹrọ mọ̀ ọjọ́ mìnẹ̀kẹ́ hiv hiv enwu ile wuri 8 torí ọ̀gá ìtì hiv ṣe máa dùn wọ́ ẹ̀kẹ́ àbọ́dá general hospital ẹnẹ́dùgì ní hiv eyu dẹ̀pa kí náyí general hospital ẹdùchanyọ́nù ẹdùchanyọ́nù ẹná lè gbogbo ẹ ẹ̀rẹ̀ gidi

nígbà múdọ̀ gá ìyóhẹ̀lẹ̀ lọ gíga àyáṣe ẹ́n malaria typhoid nwere yẹ mẹ́rin ẹ̀dù yàrá náà wẹ́kẹ́ gbójúmọ̀ gí ẹ̀kẹ́jọ̀gẹ́ ọlẹ̀ ẹ̀bọ́ ẹ̀mọ́lákẹ́rọ̀ màálé yẹ ọlẹ̀ ẹ̀bọ́ ẹ̀mọ́lákẹ́rọ̀ màálé yẹ láti lẹ́yìn náà náà ẹ̀ẹ́ naam unu bile ga ayu yau ga ade yi tere ba ko mu adaba be ka ko adaba be ke anyaru eh awle ji yo wele le din bile me do bile du ki ja man bile le tara lo mu jale yin ene agogo ya ya yuma mi tagba

ohun amẹ̀rẹ̀ kókó jẹun ẹmùrù tálù ẹ yọmọ yọmọ yọmọ yọmọ ẹ̀yọjú òun ma ẹdùnmí ọ̀hẹ́ má ṣe kókó tálù jẹun dábà ti jẹun ìdálọ ìwà lọ tí kí kí ọjọ́jú ma akọlẹ̀ abẹ̀kómọ abẹ̀kómàgí abẹ̀kókó èyàn sọ̀gá àbáyọ ẹ̀bùn gbítọ̀ la pé òun fẹ́ ń dà yéhù ẹ̀ òun ti wá lọ ọlẹ́ ẹ̀jẹ̀ gbìtì akẹ̀jọ́má fẹ́ẹ̀lẹ̀ ọlẹ́ ẹ̀jẹ̀ gbìtì ẹ̀mdà jẹun tó lè ti yéhù ẹ̀màkí ẹ̀mọ́lọ́dún alẹ́ jẹ sọ́yàlẹ̀ jẹ́ kì dí yá lọ ẹlẹ́kẹ̀ jómájómájómá ẹ̀ mọ́mọ̀gá ọ̀jẹun amọ́tọ́ gbẹ̀lẹ́bọ̀ máa jẹ́ ẹni máa jẹ́ àkámánù para lè yìí a máa jẹ́ gbìnigbìnigbìnigbìni ọ̀rọ̀ ká lè yìí máa jẹ́ máa jẹ́ lè yìí ọ̀la ọ̀la yóò yìí dú máa jùkòrò já kálá lè amìrì adé amìrì ajá lè yìí hmm. náà náà ìsinú enenere ama gị a ga-akọrọ akwa akọrọ shiga akịnene gị naanị ji gị aṅụ shiga ee eh, ịmalị ji erukwa gị ee gị aṅụ si n'ohu ịnwe malị ji erukwa gị snow inyokwu na na aṅụ hmm? tudenwu turu akanya gidehun tọgba nye agụ akị champani nwere angani ku damne ko ku sigade ko na moyi ku sigai inni le du ko ke ngo sigai ke ku inni le du ke ne ku sigai abuku ma tu sigado he ma ngo kotola ma e ni eh, amado abuku ma ngo siga amaya e kan ku moto moto aliku ti o gele lenga eh, snow ma de gbokuma ahụ ọtụ ibe a ahụ si n'ọhụ tu ụgwọ mụ ihu gbaa nke ihu gbaa ọkọta igwe oyi ihu gbaa nke mmasị na-eke m dugere abịa na-eke gị nwa gị oke mere ọmụ ela gị gị aṅụ gị e- e- bụ edo ya gị ma o ya kacha gị gị n'ime ọkụ ego ị ga-ahụ ma a na anyị edere ẹ̀hún kàkù máa ń mọ́ ọmọdọ́ àti ní ṣúkúdáà ní ìyàwó ẹ̀dọ̀ tọ́gẹ́nà lẹ́yìn dẹ kẹ́míkàlì ní ṣe yìí kẹ́míkàlì ẹ̀dẹ́ ní ṣe yìí kó yà ojúkù kíkílẹ̀ àádọ́ ohun máa yóò yẹun tákù máa yóò yóò dáyọ ohun ọ̀dà tákù máa mọ́ yìí ẹ̀lí kẹ́míkàlì alẹ́jú ojúbù ojúbù máa dọ́lẹ̀ pé òun yìí ẹ̀kọ́n àjúbù kékeré ma wọlé àkóòrò mú yìí ṣe kò máa dùn wà mọ́tẹ̀ gíní tó inú ìkàmì dókítà àmì dókítà máa dé yí pọ́họ́ tá ma wọlé àkóòrò mú yìí a lè yí ẹ̀kọ́n ṣùkòdá ẹ̀lẹ́lẹ́ a lè yí ẹ̀kọ́n ẹ̀hùn dúkì yẹ ń dùn ọba kẹ́kọ̀ọ́ wà ní àwà méjì àwà mẹ́ta kejì àwà mẹ́lẹ̀bá ṣe ní kú mẹ́dọ̀ ẹ̀dín kọ̀dá kú mẹ́dọ̀ ẹ̀ṣẹ́ dé kọ́s kẹ́míkà kwáyé bìtìbìtì nìṣe yìí the same thing with ogogoro ka bụ na aṅụ gị kemikal bụ ogogoro che yi abụghị ma anyị labụ ma anyị achị eksperimenti ma mọla alụkwaghị nwude ogogoro gị ma aṅụghị omi ma nna nyụ ogogoro gị ogene ke petro aguna eba onugbo ogogoro mama domi na ọ data n'ebe ya na.

obi enyi ŋɔra ye wɛkɛ tɔnɔ ɛga bɛ lɛ tɔnɔ ŋɔ dɛ pɛ ɔna ga ŋɔ gu wa lóni ɛtsikɛ tɔnɔ akeri ɛkú tɔmɔ ɛniki tɔnɔ kɛ tɔbɔtɔ abe lɛ ma de yɛn kuma do si haramu ni kìma de yɛn kuma kini sariya kɔla oji ŋuni ŋa e, e. ma le ma kɛ do ama kɛ yɛ yɛ ti ne ŋa ba lɛ so eyi klas amɛ lɛ ŋɔ aman kuna jeki hadi hayi ngora yo wallahu ta'ala wa idha sa'alaka ibadi ojo akini chem kama dumi kuma teni ni ani kuma mugumi udona jinjila ga kodana ne fa inni qaribun kama akini mi kushojo udana ne ma ujibu da'wata da'a na ajudo ne duki dimiyum idha da'ane ba duki dimiyum faliyastajibu li mejudo emi wal yu'minu bi kuma ma wacan ma di ma di komi idalaba la'allahum yashkurun ma ya nu tona insha Allah imi ga eh, ka zuwa da adin eh o fe ka gbo ni yake ku shuwa kul qawli hada wa tawallu wa lakum risal eh eh kuma ya tawallu ọla eh, aya gbọgbọ ó yé lẹ́nà ayájá nù náà ọla gidi ewu jẹ níwò amóhìrì tún yá báyẹ ẹgbà lè gbogbo سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك كاي يجي سيو ان كل يوم لا نسيو Non.